àti nǹkan tí a ti dáko àti ń kórè oko torí ẹ̀ ni pé ó dáa kéèyàn dáko téèyàn bá dáko èèyàn á kúrò ebi àti kọ́kọ́ kúrò nínú nínú Yorùbá ní tìṣẹ́ bá tẹ́bí bá ti kúrò nù sẹ́ẹ́ iṣẹ́ ṣe kí ni iṣẹ́ ti bù ṣe nìyẹn fúdí èyí wọn ni a fi ń hàn yìí a rí i pé nínú dadi in the kitchen tá a wá ṣe mo sọ pé kò sí nǹkan tí mi ò gbìn a ti ń kéré a ti ń kéré àwọn nǹkan tí a gbìn ní ìsìn àwọn àgbàdo yìí ní ìsìn kí la fi ṣe ní ìsìn òun náà ni wípé bó ṣe wà ní ìsìn a fi ṣe. Se kò sí nǹkan tá a tún lè fi ṣe a lè fi ṣògì kì í ṣe pé mo lọ kì í ṣe pé kì í ṣe pé inú gbó inú kọ́mpáǹdì mi inú kọ́mpáǹdì mi ibẹ̀ ni mo ṣe kí ni ibẹ̀ ni mo gbìn sí. ṣé wàá àgbẹ̀ roko bọ́dún dé. à ń jẹ́ kí à ń jẹ́ kí ẹ̀yin gbogbo ọmọ nàìjíríà kẹ́ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní iṣẹ́ àgbẹ̀ mo ní adébáyé ṣe nìsín atẹ́gùn afẹ́ sí àwọn ẹ̀gẹ́ yẹn bẹ́ẹ̀ ṣe wà nínú ìsìn mo ti kúrò nínú pé kí n máa wá kí n máa sọ pé mo fẹ́ ra mo fẹ́ ra mo fẹ́ ra sẹ̀mó bí mo ṣe wà nínú ìsìn ẹ mọ̀ nǹkan tí ẹ mọ̀ nǹkan tí sẹ̀mó ń sọ ní ìsìn ìwọ tó ń wò mí ìwọ náà wò kí ni nǹkan tí wọ́n lè fi àgbàdo yìí kí wọ́n lè fi kí ni wọ́n lè fi ṣe ìwọ kan sọ fún mi kí ni wọ́n lè fi kí ni wọ́n lè fi ṣe. tí wọn ti rí báyìí wọ àwọn ẹ̀gẹ́ yẹn inú àwọn ẹ̀gẹ́ yẹn máa ti kí inú wọn máa dùn inú wọn máa dùn dáadáa inú àwọn ẹgbẹ́ yẹn máa dùn àgbàdo nú àgbàdo nú ẹ̀rùn ni o àgbàdo nú ẹ̀rùn ó nìyẹn wọ́n ti rí báyìí inú àwọn inú àwọn àgbàdo yẹn inú àwọn ẹgbẹ́ yẹn inú wọn máa ṣe kí ni inú wọn máa dùn inú wọn máa dùn dáadáa dáadáa nínú wọn máa inú wọn máa dùn. lára àwọn iṣẹ́ àgbẹ̀ tá a bá wà lóko nígbà kan tá a bá ń kórè oko a máa sun àgbàdo jẹ ẹ ká sáré sun àgbàdo kẹ́yìn tẹ́ wà ń lé kẹ́fì lè mọ nǹkan tán ń pè ní àgbàdo sunsun ṣe mọ nǹkan tán ń pè ní àgbàdo sunsun ẹ kí n sáré fi hàn yín fún ní ilé tutù báyìí àgbàdo ètùtù ẹ jẹ́ àsun ẹ jẹ́ sáré wọ́n ẹ ká sọ àgbàdo jẹ tó lè ṣe tó sùn jẹ báyìí bẹ́ẹ̀ ká mú báyìí àwọ̀ ètà bá lè sun jẹ àwọ̀ ètà bá lè sun ẹ ká àwọ̀ ètà bá lè sun jẹ ẹ bí àwọ̀ ètà bá lè sun jẹ. àsùn jẹ ni àwa àwọ̀ ètà bá lè sun nínú rẹ̀. ẹ yẹ ká kólẹ̀ wa ẹ yẹ ká kólẹ̀ wa ẹ ká lọ wá sí i káwó ìta ẹ fọ́n gbàgbé àgbàdo yìí o tí mo sọ fún yín tí mo ló yá gàn ṣé ẹ ti rí báyìí ó wá ẹ pẹ́ wọ́n máa ní èèyàn ní oyún ojú ẹ ti rí báyìí wọ́n máa ta sọ fún pé ó yá gàn ìwòkan tó lọ gbé wá ṣé ṣé ẹ ti rí báyìí òyìnbó náà pè ní oyún ojú tó máa pé nǹkan lóyún ojú ṣé ẹ ti rí báyìí oyún ojú lónìí ṣé ẹ ti rí báyìí ó lóyún ojú <laughs> òun ẹ ti rí báyìí àgbàdo ni oyún òjú náà nù kọ́lá gbogbo ẹ̀yin tẹ́ wù mí ẹ̀ nílò oyún òjú ẹ̀ níní wàhálà o eh, ìyàwó rẹ̀ ò ní yàgàn ọkọ rẹ̀ ò ní yàgàn tá a bá lọ́kọ èèyàn ò ní yàgàn tọkọ ò bá ti lówó lọ́wọ́ àgàn ni tọkọ ò bá ti pé ọlọ́ngbọ́ àgàn ni gbogbo wọn tó ń wò mí ò ní yàgàn èmi náà ò ní yàgàn rere o hmm. tó tẹ̀ yẹn bá ti yàgàn ah, hmm, ó parí nù ẹ wo orú eléyìí náà ewélé náà bó ṣe ga òun náà yá gan òun náà kò kò gbọ́mọ pọ̀n èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ ló gbọ́mọ pọ̀n òun ló pamọ́ yìí tí ọ̀nà ti rí ọ̀ní yá gan gbọ́ ọ̀tọ́ ń wò mí o ọ̀ní yá gan rere o ẹja bẹ̀ dànù téèyàn bá téèyàn bá téèyàn bá ti yà gan wá ní kí ló kò wúlò fún nǹkan kan wá ní kò wúlò fún èbó ó sọ ó sọ ti fúnjọba wọ́n tó ń wò mí wàá wúlò fara ẹ o hmm. àti láwọn àgbàdo tútù á sún jẹ á kó lọ ní ní ayé ìgbà yẹn wọ́n á kó labà ni wọ́n kó labà ẹ rí inú àwọn àgbà inú àwọn ẹ̀gẹ́ yẹn ti ń dùn inú àwọn ẹ̀gẹ́ yẹn ṣe kí ni inú wọn ti ń dùn á kó la eré láyé ìgbà tá a wà lóko wọn ò ní à ẹja kò láyéré ṣùgbọ́n nísìn àwo láyéré ń bí à láyéré. wọ́n tá a jẹ́ ká mọ̀ ní wípé láyé àwọn bàbá wa ní ìgbà ìwáṣẹ̀ wọ́n máa ṣe kí ni wọ́n máa dáko ẹ ti rí báyìí wọ́n ní oko wọ́n ń dáko wọ́n dáko tí wọ́n gbin tí wọ́n gbin àgbàdo a wá lọ sun àgbàdo a lọ sun àgbàdo jẹ mo ti máa wá sí o mo máa wá sí ṣùgbọ́n ẹ ká kọ́ lọ pẹ̀lú rẹ̀ ná ẹ kí n tiẹ̀ yá ẹ jẹ́ ṣé lè ti ṣe báyìí ilé ò tí ilé ò tí ṣe dáadáa. ẹja ẹja yìí ilé nǹkan ẹja yẹlẹ mi ó yẹ jẹ́ ká wá lọ ẹja lọ ká lọ ẹja lọ ẹja lọ sú ẹja lọ sú jẹ ẹ̀yà padà wá kó ètò wà níbí ẹ̀ka lọ sú jẹ ẹ̀ka sú. ó ní ó ní báyìí ẹ ká ṣe ká kó ètò <laughs> ẹ ká wá igi láyé ìgbà yẹn wọ́n wàá wá igi wọ́n wá igi. a fẹ́ sun jẹ ni o a fẹ́ sun àgbàdo báwo ni wọ́n ṣe máa sun àgbàdo kó tẹ̀ mọ́ lọ ah, kó mọ́ lọ dá ọba lẹ́sẹ̀ ah, ẹ sẹ́yìn ká ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí. Ah, ká ṣe báyìí. tán ẹ ká fi ewé rẹ̀ náà ẹ ká fi ewé rẹ̀ ẹ ká fi pi ẹ ká fi pilẹ̀ rẹ̀ ẹ ká fi ewé rẹ̀ pilẹ̀ rẹ̀ ewé yẹn náà láti pilẹ̀ rẹ̀ ó lè láì a sun àgbàdo jẹ ni o a sun jẹ a sun àgbàdo jẹ báwo náà ṣe wá ń ṣe òní báyìí wọ́n ṣe báyìí wọn ò ní wọn ò ní bó tán wọn ò ní bó ewé lára ẹ̀ wọn ò ní bó tán wọn ní báyìí. àti rí báyìí wọn ò ní bó ewé lára ẹ̀ tán. wọn ò ní bó tán wọn ò ní bó ewé. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ tó dáa ni ah, eh, iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ tó dáa ni ṣùgbọ́n àwa èèyàn gbogbo nǹkan tá a bá ń jẹ fresh fresh ni tá a bá ń jẹ lóko gbogbo nǹkan tá a bá ń jẹ lóko fresh ẹ̀yẹn máa rí ẹ̀rì eléyìí nìsín ẹ̀rì bó ṣe máa rí. ẹ rí bó ṣe máa rí ẹ rí ìwọ tó bá fẹ́ gan máa fún ẹ jẹ ìwọ tó bá fẹ́ máa fún ẹ jẹ ẹ fún wa ń o. ẹ dákun fún wa ń o. ẹ̀yin ará life ẹ̀yin máa wò wá òní. ẹ fi wá sọnù máa ṣe máa ṣe ló kó ń gbà nù. ó dáa iṣẹ́ àgbẹ̀ dáa iṣẹ́ àgbẹ̀ ó ṣe kí ni ó dáa gan. ẹ̀yin ará Facebook ṣé ká lọ ná ká padà ẹja tí ká lọ náà ká wá padà wá.